أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a ọba àlékè ọlá gbogbo ògbìyànjú wa lítẹ̀kúnà kẹ́límọ́tù lọ́ọ̀yì yíyàlẹ̀ ọ̀líyá kó lè já sí pé ẹ̀sìn ọlọ́run òun ni ó máa lo òkè òun ni ó máa ga táwọn èèyàn gbẹ̀sìn ọlọ́run yé bó ṣe yẹ kán gbọ́ yé níbàámu sí tó wà nínú kùránà àti súnà kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ gbogbo wa. Ramadan a ti gbà lọ nínú tá a rí kà ní pé àwọn sálàfù sọ́ọ́lẹ̀ àwọn ẹni retí wọn lọ wọn ò tán máa bẹ lọ́n fódìdí bí oṣù bíi mẹ́fà pé kọ́lọ́hún kọ́ gbà níjọsìn lọ́wọ́ àwọn ọlọ́run àwa náà bí ọ ìwọ̀nba tá a rí ṣe nù jọsìn nínú Ramadan ọlọ́run mọ́sá wa gbà lẹ́sìn lọ́wọ́ wa a tún wá máa kà báyìí pé Eidul Adha ọdún iléyá báwa ṣe máa ń pè lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá yìí òun náà tán ku ọjọ́ díẹ̀ ọjọ́ péréte òun lọ́dún iléyá òun ló tún kù a ti wà ní Dulkaada zulkada òní ni zulkada ló di mẹ́fà tó túmọ̀ sí wípé gbogbo ohun tí ọdún iléyà kù ní ìsìn ó kù oṣù kan àtijọ́ mẹ́rin péré torí pé a máa ń ṣe ọdún idola abeha ní ọjọ́ kẹwàá oṣù zulhijjah nígbà tí wọ́n máa ń gun àràfà ní ọjọ́ kẹsàn-án oṣù zulhijjah ní gbogbo ọdún àwọn táwa wá jẹ́ mùsùlùmí a máa ń ṣe ọ̀rọ̀ wa ní àti òkèrè ní olójú jíjìn ló ti máa ń mú ẹ̀kún sun kí ni ìtumọ̀ eléyìí àwọn èjẹ́ kí nǹkan wọlé tán ká tó máa ṣàlàyé fúnra wa nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọdún yìí ìyẹn ló fà tí àwọn ọmọ ìyá wa ní MSSN Ògbómọ̀ṣọ́ Central Branch ni wọ́n ṣe ní ká sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú Eidul Adha tí wọ́n pè ní the concept of Eidul Adha the concept of Eidul Adha its principles and virtues of sacrifice. kí ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí òun ni pé ká ṣàlàyé nípa tó ní ṣe pẹ̀lú ọdún ipa ẹran nínú Islam ọdún yìí kí làwọn tó rọ̀ mọ́ àwọn mọ́jẹ̀mú wo òun ló rọ̀ mọ́ kí dẹ̀ ni pàtàkì ká ẹran nínú ọdún yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run kákọ́ lọ yé àáfàá ní tá à ń ní ọdún nínú Islam ara Islam fi yàtọ̀ lélẹ́yìí o èèhùn ọdún fúnra wa gbogbo ohun tí ń jẹ́ ọdún nínú Islam méjì náà ni òun ni ọdún ìtúnu ààwẹ̀ nígbà tá a bá gbá ààwẹ̀ tán àti ọdún iléyá eléyìí dẹ̀ wà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ṣe ìjíradèlú Madina tó bá àwọn ará Madina tán ṣe àwọn oníranran ọdún ànábì sallallahu alayhi wa sallam ó wá ń ṣàlàyé fún wọn pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí o ọlọ́run ti fi ọdún méjì míì rọ́pò fún yín tó lóore tó lẹ́san ju àwọn ọdún ìtẹ̀ ń ṣe lọ kí làwọn ọdún ọ̀hún Eidul Fitr wà Eidul Adha ọdún ìtúnu ààwẹ̀ àtọdún iléyá tá a bá wá ń sọ̀rọ̀ ọdún nínú Islam ọdún tá a tún lè lọ́nbẹ lọ́dún ọ̀sẹ̀ òun náà lọ́jọ́ yaumul jumu'a ọjọ́ jímọ̀ ọjọ́ jímọ̀ ṣùgbọ́n ọdún ọjọ́ jímọ̀ kò nídìí à ń pa ẹran nítòun náà fi jẹ́ ọdún òun níjọsìn jímọ̀ tó wà ń bẹ̀ <clears throat> pẹ̀lú pé àwẹ̀ ìwẹ̀ jímọ̀ àwọ̀ aṣọ tó dáa kútúbà yóò wáyé bí ṣe máa ń wáyé lọ́jọ́ ọdún tuntun àwẹ̀ sì kírun ṣùgbọ́n ọdún ń tiẹ̀ kò nídìí à ń pa ẹran táàmù wá ẹran pé kí ló dé tẹ̀ ń pa ẹran pé aláàjì ò lè mọ̀ pẹ̀ran jọ jímọ̀ wọ́n ní kí ló dé aláàjì ń sọdún rárá kì í sọdún táàmù pa ẹran ní gbogbo ọjọ́ jímọ̀ ká gbọ́ ilé ìyé nínú ọdún méjì tó wá kàn wá òun ni Eidul Adha ọdún ìtúnu ààwẹ̀ ọdún iléyá tí wọ́n ní ká fi sọ̀rọ̀ yìí àáfàá ní kí ni túmọ̀ àlè obìnrin yà gan àlè obìnrin yà torí pé tá a bá ń sọ̀rọ̀ idul adhai nǹkan kan bẹ́ẹ̀ tó pàtàkì òun là ń pè ní udihiya udihiya yẹn bidomil hamza alif hamza tó wà ń bẹ àfún ní doma àwọn àáfàá ni ti ń jẹ́ udihiya yẹn wọ́n lóun náà ni nǹkan tá ń pa ẹran tá ń pa takọ́rùbá ìlàlọ́ ìtàhálà fi àyàmì nahar fi àyámi nahar ẹran tá à ń pa tá a fi ń súnmọ́ ọlọ́run ẹ mọ̀ wo kìí ṣe tá a fi ń súnmọ́ òòṣà kìí ṣe tí ẹ̀mí kan tẹ́nìkan tó ríran sí wa pé kẹ́ ẹ pa ẹran à ń pa ẹran yìí takọ́rùbàn ilallahi ta'ala lẹ́ni tó fi ń wá ojú rẹ ọlọ́run lẹ́ni tó fi ń wá àsùnmọ́ ọlọ́run ọba àlekè ọlá òun ni ẹran yìí jàmọ́ sóyè àbí òye tọ́lọ́run bá ti wá ní ká gbọ́ yìí yé fi àyàmì náà, a máa ń pa ẹran yìí ní àwọn ọjọ́ ìgúnran ní àwọn ọjọ́ kíni o ìgúnran jàmọ́ sóyè àbí òye òun la fi máa ń pa ẹran yìí tá a bá ti wá gbọ́ eléyìí yé pé a máa ń pa ẹran láwọn ọjọ́ ọ̀gúnran yìí ọjọ́ mélòó wá lọ́jọ́ ọ̀gúnran ọ̀rọ̀ méjì ló rinlẹ̀ jù táwọn àáfàá sọ lórí ẹ̀ àwọn kan lọ́jọ́ ọdún gangan àwọn kan ní ọjọ́ ọdún ọjọ́ kẹwàá oṣù zulhijja ní gbogbo ọdún àti sàlásàtù míì ìyẹn dẹ̀ lọ́rọ̀ àwa abdullahi ibùnà abbas àtàwọn míì nínú àwọn sàábé wàhálà hazal kọ́ọ̀lù tá a bá dúró lórí ọ̀rọ̀ ìyẹn ló fi àwa náà lọ balẹ̀ jù ìyẹn sì lórinlẹ̀ jù ní ọ̀rọ̀ méjì táwọn onímọ̀ sọ ọjọ́ ọdún iléyà ọjọ́ mẹ́rin ọjọ́ kẹwàá nínú oṣù ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ yóò túmọ̀ sí pé àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin téèyàn bá pa ẹran nínú rẹ̀ ẹran iléyà náà ló sì pa yóò sì gba láàdá pọ̀ níwájú ọlọ́run ọba àlekè ọlá gbọ́ eléyìí ṣùgbọ́n àwọn àwọn onímọ̀ àwọn ayamu nahar ọjọ́ mẹ́ta ni lọ́dọ̀ tí kì í sọ ọjọ́ mẹ́rin ọjọ́ idul abẹ́ àìgangan àtọjọ́ ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù ni pé ọjọ́ mẹ́rin òun lọ́jọ́ ọdún iléyá wíwá pa ẹran láti fi súnmọ́ lọ́hùn bìṣàrọ́ ìtìmọ̀sùsọ̀ pẹ̀lú àwọn mọ́jẹ̀mọ́ kan tá a ṣàlẹ́sà tá a padà máa ṣàlàyé nínú the concept of idola abeha its principles and virtues of sacrifice a máa ṣàlàyé ẹ̀ nu tá à ń ṣe lọ yìí tá a fi jọ gbọ́ra wa àáfàá níta bá wá ń sọ̀rọ̀ ẹran yìí gangan lati bi ó kọ yìí náà a tún kan a máa pa fi wákòtì duha asiko duha asiko yaleta a le pa ẹran yìí ṣáájú orun to yọ orun o ti yọ nigba tó òòrùn bá yọ tán yóò ti move ní kọ́dírù rúmọ́hì ní n tó ṣe déédéé ọrùn fà kan èyún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Muhammad bọ́nà sọ́lẹ̀ alùsẹ̀mìn àti tóòrùn bá yọ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tóòrùn bá yọ ìrun ìdì tí tó kí ọ bẹ̀rẹ̀ lásìgbà yẹn tí ó fi di pásíkò zuri ó tó lọ́jọ́ yẹn àáfàá lẹ́ran tá à pa yìí lásìkò ìyálẹ̀ta láwọn ọjọ́ mẹ́rin tá a fi máa ń sọdún léyà yìí òun náà ń pè ní àlè odehia òun ni ẹran sacrifice ẹran tá a fi ń sin lọ́hùn tá a fi ń wojú rẹ ọlọ́hùn tá a fi ń wá ìyọ́nú ọlọ́hùn àáfàá ni màṣẹ̀rọ̀ ìjàtò ha àti màṣẹ̀rọ̀ ìjàtò lè ó bẹ̀ ẹ̀yà ká pa ẹran léyà yìí ìsìláàmù ló ní apá o torí pa a máa ń rí nínú àwọn kèfèrí wọn ò ní pàápàá nílẹ̀ Yorùbá àti wambi tí wọ́n bá ń ròyìn lọ́jọ́ ọdún léyà wọ́n máa wá sọ nípa wípé àwọn mùsùlùmí ń ṣe àjọyọ̀ ọdún léyá ní ìrántí ànábì Ibrahim ẹni tó fi ọmọ rẹ̀ Ismail rúbọ jàmọ́ ẹ jẹ́ ká ṣe àkíyèsí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò dáa ni ànábì wa Ibrahim eselebo wa máa ká nàmínà lè mùṣìríkè ànábì Ibrahim aleyhi salatu wa salam kò kí ń ṣe ẹlẹ́bọ rárá kò ṣẹbọ rí sọ́lọ́n kò dẹ̀ fọmọ ẹ̀rú bọ ọlọ́run ló pa láṣẹ kó pa ànábì wa Ismail alimoyim kí la fẹ́ lò ń bì ni pé pípa ẹran léyà lọ́dọ̀ tiwa àáfàá lọ́lọ́run ló ṣe lófin fún wa bá a ṣe rẹ́rìí rẹ̀ nínú alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam wal ijma àtúrí consensus of muslim scholars ìpanupọ̀ àwọn onímímọ̀ látòrí ayé àwọn sàbí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìlà zamani na haza pé dórí àsìkò tiwa yìí náà ẹnu àwọn àáfà onímọ̀ kò pé òfin nínú ṣẹ̀ríà kódà a ló ti di nínú àwọn nǹkan tọ́já sí wípé a ti mọ̀ nínú ẹ̀sìn dìbọ̀rúrọ̀ ni pé ọ̀ranyàn ni a gbọ́dọ̀ mọ̀ ṣe é ṣùgbọ́n ẹran yìí gangan mọ̀ ń bọ̀ wá síbi ṣùgbọ́n mọ̀ rẹ̀ bó ṣe jẹ́ pé legislation rẹ̀ it's legislation bó ṣe já sí pé ọlọ́run ló ṣe lófin ọlọ́run ló ní ká máa pa ẹran yìí àáfàá ní tá a bá lọ wo sọ́rọ́tùlì Kauthar ayé ẹlẹ́ẹ̀kejì iná àti iná tí gbogbo wa máa ń kà iná àtọ́ iná kalkauthar ọlọ́run ní dájúdájú àti fún wa nàbí asalam ní alkauthar ìtumọ̀ méjì ló rinlẹ̀ jù táwọn àfọ onítẹ̀fsir tí wọ́n fún alkauthar ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé wà nàbí a ti fún ọ ní alkausar àṣẹ alkhoirul kẹfì oore tó pọ̀ oore tó bú àyà oore tí ọ̀lẹ́lẹ́gbẹ́ a ti fún wa nàbí sallallahu alaihi wasallam àwọn ọlọ́run la jogún ẹ̀ fún ọ ìtumọ̀ kejì òun lomi omi omi omi aládìídùn omi kan nínú àlìjánná tó já sí pànàbí sallallahu alaihi wasallam lọ́lọ́run ó fún omi àmúṣẹmí omi tí ò sí rú ẹ̀ àwọn ọlọ́run láàtún jogún ẹ̀ fún wa ànábì tó bá di lọ́run ọlọ́run wa ní fasọ́lì lérò bíkà wa ní har lọ kí ìrun ọdún ìrun ọdún léyá lọ kí fọ́lọ́run rẹ kó o lídìí àwọn mùsùlùmí náà wa ní har kó o sì gún ẹran náhàrù wa ní haru tọ́lọ̀ ń lò ń bẹ̀ yẹn làkùnmí ni wọ́n máa ń gún nílẹ̀ lárúbáwá àti ilẹ̀ yorùbá tí wọ́n ń bì náà làkùnmí ọ̀kọ́ mọ̀ nílẹ̀ yorùbá ṣùgbọ́n kọ́ mọ̀ nílẹ̀ haúsá ju ilẹ̀ yorùbá lọ ìyẹn a lọ bí àwọn ẹran tó wọlé yá àmú díẹ̀ díẹ̀ ni o ẹ̀sáàjì àmọ́ bá wa bọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́ni wà nàbí kírun fọlọ́n ìrun léyà kọ́ ọ̀dẹ̀ gun ẹran ẹ̀rí inú pọ́lọ́n lọ́pàá nàbí láṣẹ ọ̀dẹ̀ pa gbogbo àwọn mùsùlùmí náà láṣẹ. àáfàá ni bó ṣe wá wà ní àdìsí Bukhari àti Muslim anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gẹ́gẹ́ bí sàábé pàtàkì tó súnmọ́ fámílì anabi àáfàá wa Anas ọmọ Malik afọ awa Arnọst buonamalik rọdịa lọụani o ni bọ ha annabi yụ sọlọlọ ala wasan lam dịka bụ sheini amụlahaini akọrọ na ịni o lẹghị eyan annabi kọlọmba ni yọnụ si ọpa ịranleya ọpa agbo meji ọpa agbo agbo meji to jasipawon agbo yiri àwọn àgbò tí wọ́n níwò dáadáa ni àwọn àwò tí àgbòtàn yíran mọ́ra ni àgbòtàn já sí wípé nínú àdíìsì mi wọ́n sọ wípé ibi ojú rẹ̀ báyìí àgbò funfun ni ṣùgbọ́n bí ojú rẹ̀ méjèèjì dúdú díẹ̀díẹ̀ ńbẹ́ńbẹ́ àti níbi orókùn rẹ̀ dúdú fúnra ànábì òun lọ pa ẹran iléyá fún rẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ ta ni yóò pa ẹran iléyá tá a bá wá bẹ́ẹ̀yàn kó bá wa pa kó bá wa kún bó o láàṣẹ sanwó rẹ̀ sẹ́ran iléyá láì sanwó à ń bọ̀ wá bẹ́ẹ̀ ń gbà bá débẹ̀ ẹja ń babò díẹ̀díẹ̀ kọ́lọ̀ ń kó táwọn wa sọ́nà anábì pa ẹran ìfúnra rẹ̀ wàsámà wàkàbàrọ̀ ó dẹ̀ fi bísmìláì Allahu akbar sámà ó dákọ̀ ọlọ́run wàkàbàrà ó sì sọpọ́ ọlọ́run tóbi àwọn àfáà ní kí ni túmọ̀ rẹ̀ bisimilayi allahu akbar jama bóyá kí n sáré sọ ìdájọ́ yẹn láàrin torí pé eh, àsìkò yìí ni mò ń wò ibi tá à ń lọ pọ̀ mọ̀sáìlù tá a fẹ́ yanjú pọ̀ àdèmọ̀ àwọn díẹ̀ díẹ̀ ìwọ tó o bá fẹ́ pẹ̀ràn léyà ìtọ́ bá súnà mo jù fúnra rẹ ni ọ̀pá ẹran léyà rẹ àáfàá nínú òlu tí wàá ń bí ẹ̀rọ àwọn àáfàá tó ń ṣe wá sí ọlọ́run bá ní tún lu wa ṣe o yóò ṣe ìjẹ́ ẹ̀mọ́ àwọn onímọ̀ yóò ṣe ní rọrùn àwọn àfáà mi ò ti sọ fáwọn èèyàn pa pé à olójú ẹni tó lè pẹran léyà o àwọn àfáà ló lè pa kò sí fọ́múlà kankan ń bẹ torí ikọ̀ mẹ́ni ó kún ni ìwé náà làwa náà ń gbà fi ń lọ ilé kéwú kọ́lọ̀ ń kọ́jọ́ kọ́ bá ní sèjẹ́ mú gbogbo àwọn àfáà ní rọrùn ẹ̀yin èèyàn mọ̀ sí dáadáa sáwọn àfáà ṣùgbọ́n èèyàn ọ̀wà jẹ́ láísẹ́ǹsì pé àfáà náà wà yọ̀lẹ̀ yóò wà máa ta máa káwọn èèyàn lẹ́sìn máa ṣàlàyé tọ́lọ́run ni àáfà ọkọ̀ gbogbo ayé gbogbo yín ni ẹpẹ ẹran léyà yín fúnra yín ẹ mọ̀ wá àáfà kan tí ọba yín pákí àáfà wá àwọn tó lè bọ́ ọdẹ ẹjọ́ ọba ọmọ lọ́rùn bísímìláyí Allahu akbar kò jù bá náà lọ kéwù téèyàn fi máa pẹ̀ràn léyà nu ara àwọn kéwù míì téèyàn tó lè fi kún o sótìyé ṣùgbọ́n èyí tó kéré jù òun ni fi léyà tó bá wá jásí pé tó ṣe dáwọ́ o ò lè dẹ́ran iléyà pa ọlọ́run dá àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ kódà nínú àwọn tírà kí wọ́n fi sọ nípa àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ọ̀kan bẹ nínú àwọn ẹni rẹ̀ tọ́lọ́tọ́ ní kì í pa ẹran hmm? wàfàyàtùl àyà àti àfàwà ibùnà kọ̀lùkọ́n wọ́n sọ ọ̀rọ̀ wọn ò lẹ́mìí ẹ̀ àwa tá a sì ń dúnbù wọn náà kìí ṣe páwa náà dájú àgbàpọ̀ ọlọ́run ṣe wọ́n lẹ́tọ̀ fún ani nígbà ọba kan náà bí wọ́n ṣe dáwà náà ṣe lọ́ọ̀dọ̀ ọlọ́run nìyẹn agbantọ́lọ́ mú wá pé ọlọ́run ni a máa pa wọn ọ̀rọ̀ wọn fún wa bí bẹ́ẹ̀ kọ́ àlè dámọ̀ àlè a bá dìbò tó yẹ pé ẹni tó bá ní pa ẹran àbẹ́ni tó bá ní kun ẹran o ọ̀rọ̀ àfa àdìbì àfa wàhálì ọmọ àbí tọ́lí bìbẹ̀ lórí eléyìí àwọn tó bá bá yín pa ẹran tán bá yín kun bọ́jà náà tẹ́ fẹ́ pa ọ̀pọ̀ ẹ fún wọn lówó ni o tí wọ́n bá wá jẹ́ kó lòsì ni wọ́n àwọn náà lẹ́tọ̀ọ́ sẹ́ran léyà kò sí ní tó burú kẹ́ ẹ fún wọn lẹ́ran léyà ẹ fún wọn lẹ́ran léyà torí pé Ọlọ́run rẹ̀ ní ẹ fún wọn ni o kì í ṣe pé ẹran léyà lẹ́wàá fi ṣòwò o iṣẹ́ tí wọ́n bá yín ṣe ẹ jẹ́ ká gbọ́ àárín ìyé báwọn ẹ jẹ́ á máa tẹ̀síwájú. àáfàá ni wà á jimá al-muslimun aláàmọ̀ṣẹ̀rọ̀ iyátìlẹ̀ odèhìyà àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn islam ẹnu wọn tún kò lórí pé àlẹ́ràn iléyà yìí wọ́n fẹ́ ká pa ni. àáfàá ni kí wàá ní ìdájọ́ pípa ẹran iléyà hmm? ọ̀rọ̀ méjì náà ló tún lágbára táwọn onímọ̀ tí wọ́n sọ láàrin yìí kí ní ìdájọ́ pípa ẹran léyà yìí àwọn alákọ̀ọ́kọ́ nínú àwọn onímọ̀ wọ́n ní pé pípa ẹran léyà yìí wájibàtàn àlálmọ́sírì wọ́n lọ́ranyàn ni o fẹ́ni tí ọ bá ti lówó tí yéé pẹ̀ràn lọ́wọ́ ẹni tọ́já sí pé ọlọ́run ẹ̀ owó ẹran tó fẹ́ kù lákàntì ẹ̀ ẹ̀yin obìnrin náà nínú ìṣòro tá a nílẹ̀ yorùbá ẹ̀yin obìnrin ẹ̀ pẹran iléyà daa o ìwọ obìnrin télọ̀ ni ọ̀ ń gbaṣọ ọkọ rẹ ọlọ́ọ̀ni ọwà òun ló ń ṣètò jẹ ẹ̀mú níwọ̀n náà fi a sì wà káǹtì rẹ abá forty two thousand naira ń bẹ̀ ọ̀ọ́dẹ̀jẹ̀ èèyàn lówó lọ́ọ́rẹ́ rán twenty ń ọlọ́run ra fẹ́ ra ó sì fẹ́ ra kínní tó fi máa sọ fẹ́ ọlọ́run ṣòwò ìwọ náà pẹran léyà ọkọ rẹ pa ẹran ìwọ náà ra tiẹ kọkọ rẹ pa méjèèjì ò nídìí kọ ẹsẹ̀ máa ṣe sí mi pé ẹ máa wọ ẹran léyà yìí o ti tèmi rèé tọkọ mi rèé o nídìí ẹ̀sìn bẹ́ẹ̀ ràn ni àáfà ẹ̀yin obìnrin ẹ pa ẹran léyà obìnrin Yorùbá nínú yín ni pa ẹran bí ìyá tọkọ bá ti ti alájà àbòmí sí pòun náà ti ilé ló ń gbé alájà ẹran ọ̀rọ̀ ẹ̀sìn ni jama gbogbo ẹni tó bá ti lè lówó ẹran léyà lọ́wọ́ ẹ̀pá ẹni wo ni ọmọ apẹran léyà ẹni tó jẹ́ mùsùlùmí ó sì jẹ́ ẹni tó lọ́n ṣe ìdẹ̀kùn fún ó sì ti bàlágà àwọn àǹfààní tó bá ti lówó ẹran léyà lọ́wọ́ kó pa wọ́n ní wájibà tóun alàlmọ́ọ̀sẹ̀ yọ́ọ́ máa jọ̀ràn yàn fẹ́ni tí ọlọ́run bá ṣèdẹ̀kùn fún un tówó ẹran si sì yọ nínú owó rẹ. eléyìí wà ní ọrọ náà àwọn tó sọrú ọrọ tá a sọ yìí òun ni mọ̀ọ́mù Abu Hanifa àwọn apá kan náà àwọn màlìkíyà àwọn tó àmọ́ dájú mọ́mù màlìkí náà sọ bẹ́ẹ̀ àáfàá wa Awza'i wọ́n sọ bẹ́ẹ̀ wa wọ́n sọ bẹ́ẹ̀ wa wọ́n sọ bẹ́ẹ̀ àtàwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní kápẹ́ran lọ́dọ̀ wọ́n nítorí pọ́lọ́wọ́ bá pàànà bíi láṣẹ fasọ́lì lérò bí ká wá ní har àní ó kírun fọ́lọ́hún wá ní har kó o sì pa ẹran wọ́n lọ́lọ́ ń pa àná bíi láṣẹ òun ni. jàmọ́ eléyìí ó wà nú ẹ̀rí tí wọ́n lò wọ́n tún lo ẹ̀rí náà àdíìsì àáfàá wa jundub ọmọ sufyan wọ́n ní pànàbí àsálà nígbà tó ń sọnú àdíìsì àáfàá wa jundub ọmọ sufyan yẹn ó ní mọ̀ndábàá kọ́bùlà anyusọ̀lìyà fáliyọ̀ìd anabi lẹ́ni tọ́bẹ̀ẹ́lẹ́ lọ pa ẹran léyà síwájú ká tó kírun ìdí kọ́ yá a dá padà fáliyọ̀ìd màkánà pa ẹran míì rìpléèsì kó fi jìrọ̀ kó fi rọ́pò fẹ́ ìtọ́pa wọn wàmọ́làmù yọ̀bà fáliyọ̀bà ẹni tí ọba wa ti pẹran tiẹ̀ kọ́ yá a lọ pẹran wà anabi lo gbólóhàn àṣẹ wọ́n ní lọ́dọ̀ ọ̀tà wọn bá anabi ṣe pàṣẹ rẹ̀ yẹn wọ́n lọ́ràn yẹn ní lọ́dọ̀ àwọn o ìyẹn wà nínú ọ̀rọ̀ tí àwọn àáfàá alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ. àwọn míì nínú àwọn onímọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní pé àlẹ́ obìhíyàtú súnàtàn wàlẹ́ísàt wàjìbà wọ́n ní lọ́dọ̀ ọ̀tà wọn kéèyàn pẹran léyà ìlànà ànábì ni àwọn míì tiẹ̀ ní súnàtàn mọ́ pé súnà tánàbí kan pamọ́ ni ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yẹn ṣe ráwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n ń sọ yé wọn o àwọn alákọ̀ọ́kọ́ náà tẹ́ ẹ bá wò wọ́n fi mọ́jẹ̀mú sí wájibà tó ń àlálmọ́sírì fẹ́ni tó bá lówó lọ́wọ́ àṣetúmọ̀ ẹni pé ń gbà míì ẹlòmíì ò lówó lọ tí ó fẹ́ ya òun sọ́lọ̀ tí ò ní fẹ́ pẹran léyà torí pé ó ti mọ̀ pé òun ò rí àwọn èèyàn tí ó fọhùn lẹ́ran léyà ẹnìkan ọmọ ìyá kan ti sọ tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ́nìkan sí mi ẹnìkan ń ta ẹran léyà mùsùlùmí ni ọmọ ìyá wa náà ni ó ń ta ẹran léyà àáfàá tó ń ta léyà tó lọ kẹran wá nílẹ̀ haúsá ọlọ́run lọ́mọ iye profit tó jẹ lórí ẹran léyà ó sì ta gbogbo ẹran léyà tán kò lè fẹ́ ẹyọ kan kù fúnra rẹ̀ níbẹ̀ inna jẹ́mọ́ very absurd ọ̀ ń ta léyà táwọn èèyàn fi ra ìmọ̀ iye léyà kí wọn náà tiẹ̀ wá fẹ́ gúdúgbẹ́ kan kù pé ah, mo láwọn ta gbogbo ẹran léyà tán wọ́n wá ń wá ẹran ọ̀fẹ́ táwọn àròmẹ́yìn tí wọ́n pa káàkiri ẹran ọ̀fẹ́ táwọn àròmẹ́yìn ọ̀pá wọn wá kí àbẹ́ran ọ̀fẹ́ tí ó wà láti Kuwaiti àbí tí ó wà Malaysia àbí láti Sudan ìwọ náà ò ṣe mú owó kọ ọrẹran kọ kọ ọgbà láàdá àwọn àáfàá tó ni wọn ní fẹ́ni tọ́já sí wípé olówó ẹ̀ràn léya àṣegbà ní èèyàn lè má jẹ́ mú sírù ẹjẹ́ ń fún yín lápẹẹrẹ ara lè má dẹ́ èèyàn tó ní pẹran léya jẹ́ ń fún ọ lápẹẹrẹ èèyàn gbalé owó ilé tí ọ̀sán jẹ́ one hundred thousand ó sì wọnú àkáǹtì ẹ̀ ọba one twelve thousand ìparí oṣù lápẹẹrẹ bọ́yá ńlá àṣẹ léya ìparí oṣù náà lówó ilé rẹ̀ dìú àáfàá tí ọba lágbìyèlé fóun òrówó mi tóun èsànwó olé lọ sanwó olé fẹ̀ràn léyàlẹ̀ èé ṣe mú sírù èé ṣẹni tára dẹ̀ báwọn èé ṣẹni tọ́lọ́hún ní kọ́ sẹ́kù fún báwọn ṣùgbọ́n ọ̀tọ́ orí pé tó tó ọba pẹran léyà kìí ṣe péjọ kejì ni wọ́n ti máa ṣe ọ̀hún gbèsè kìí ṣe péjọ kẹta láńlọ́ọ̀dù ó sọ pé àáfà mo ti padlọ́ọ̀kì ilé yín o torí pé oṣù mẹ́ta tẹ̀ ti jẹ mí lówó ilé kàn wọ́n sì lẹ pẹran léyà ń jẹta <laughs> bàbá láńlọ́ọ̀dù náà bá rí àǹtí pé ẹ jẹ èmi lówó ẹ sì lè ṣe kí ni o ẹ lè pa ẹran léyà jàmọ́ ká gbọ́ eléyìí kọ́lọ́run ọba àlékè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn tó ní súnà náà ni wọ́n ní ìyẹn ni mọ́fí abúlé jùmùhùr ìyẹn níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n lọ nínú àwọn màlìkíyà àwọn ṣàfíìyà àwọn hànábílà àtàwọn míì àwọn tó ọmọdé àgbà màlìkí ìmáàmù ṣàfí ìmáàmù ahmed bin ambali ìmáàmù ishaq ìmáàmù abu saur ìmáàmù ibn al-munzir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní súnà ni táwọn bá sì ní súnà ni kì í ṣe pé nǹkan túmọ̀ sí ni pé ká fọwọ́ yẹpẹrẹ mú wọ́n sọ pé ká fọwọ́ yẹpẹrẹ mú rárá wọ́n fẹ́ kàkà kún òun ni ṣùgbọ́n túmọ̀ ẹ̀ ní pé tí ọ̀bà wá rí pa tí èsàrà àwọn tọ́lọ́ ń ṣèdẹ̀kùn fún yẹn àní sọpọ́ dáràn níwájú ọlọ́run ọba àlekè ọlá nínú àwọn ẹ̀rí tí wọ́n lò wọ́n lo àdíìtì ìyá wa umu salama àdíìtì ìyá wa umu salama yìí anabi sallallahu alayhi wa sallam ó ní idha dakhalatil ashru wa arada ahadukum an yudhiya fala yamassa min sha'rihi wa basharihi shay'an anabi sallallahu alayhi wa ó ní tẹ́ ẹ bá rí i pé ọdún iléyà ti kújọ́ mẹ́wàá ìtumọ̀ ẹ̀ ni pé oṣù dhul hijja ó ti wọlé oṣù dhul hijja ó ti wọlé jàmọ́ oṣù bùlẹ̀híjà ṣe kí ni o ó ti bẹ̀rẹ̀ wà àrọ́ọ̀dà ahadùkún anyodọ́híyà ẹnì kọ̀ọ̀kan yín sì gbèrò ẹ rí i pé kìí ṣe pé dandan ló ẹ gbèrò ó lánìyàn ìwọ tó wà pé ìpẹ̀ràn lọ́dún yìí ẹ sì lánìyàn pé ẹ rówó tí ìrówó anabi sallallahu alaihi wasallam ó mú nǹkan irun orí yín àbáwọn ara yín tó kù wọ́n ní gbólóhùn tánàbí ló ń bẹ̀rù àrọ́ ọ̀dà táwọn fẹ́ lò nìyẹn o tó bá jẹ́ pé dandan ni ah, kò ní jẹ́ pé nìkan ní ọkẹ́ máa rò pé yóò gbẹ pé dandan nínú ẹ̀sìn kálukú yín náà lẹ́ẹ̀lẹ́ẹ̀ pé ẹran àtàwọn kan lè mọ̀ lágbára àti pa ẹran wọ́n tún lo àwọn ẹ̀rí míì ṣùgbọ́n ibi tá à ń lọ́pọ̀ ìyẹn ọ̀fẹ́ jẹ́ kí n máa fi àsìkò ṣòfò lórí gbogbo orú àwọn kan yẹn ṣùgbọ́n kákẹ́ fi mọ̀ pé ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ àwọn kan lọ́rọ̀ yẹn àwọn kan ní sunna ni tá a bá wá jọ síra wọn náà ọ̀rọ̀ wọn ò takora wọn lọ títí àwọn tó lọ́ràn èèyàn ni wọ́n ní fún gbogbo èèyàn wọn ò sọ pé ẹni tí ò lówó kọ́ lọ yáwó wọn ò sọ pé ẹni tí ọba ti rẹ́ran léyà pa kọ́ wá lọ kó torí pé lónìí ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n mọ ẹlòmíì ò ní lọ tẹ̀ lọ ó lóun ọ̀rà ra sọ tuntun kọ́ owó sọ tuntun lọ kò sí nǹkan tó burú kò sí nǹkan tó burú rárá kọ́ ọ wọ nínú àwọn aṣọ eléyìí tó ti nílé tẹ́lẹ̀ jẹ́mọ́ ká lọ gbọ́ yé pé pípẹran léyà yìí ká mú péjọsìn ni tá a fi ń súnmọ́ lọ́hùn tá a fi máa wá láadá lọ́dọ̀ ọlọ́hun fẹ́ni tọ́lọ́hun bá ní kó lágbára rẹ̀ àfẹ́ni tí ò bá ti wá ní agbára rẹ̀ o ó yẹ ká gbọ́ àwọn nǹkan mìíràn yìí jẹ́mọ́ kí ni tó yẹ ká gbọ́ yé àsáwọn mùsùlùmí tó bá pa ẹran àwọn ni wọ́n máa fún àwa jẹ nínú nǹkan tí kíni o nínú tí wọ́n bá pa ẹ jẹ́ ká gbọ́ eléyìí yé kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn àáfàá tán ní kèé sọ̀rọ̀ yẹn wọ́n tún mú ọ̀rọ̀ míì wá wọ́n ní nínú àdíìsì kan tàbí kápẹ́ ní asaru eléyìí tí ìmáàmù wa ibn abdulrasaq tán gbà wà nù mọ̀sánnáfù wọn àti àáfàá wa alibaihaki kí ni tó ṣẹlẹ̀ àáfà wa Abu Suraiha ó ní rọ àìtú àbá Bakri wà Umarọ wà má yùdọ̀ hiyan ó ní mo fojú ara mi báyìí mo fi rábù Bakri mo rí Umaru àwọn méjèèjì ò sì pẹ̀ràn léyà jẹ́mọ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ tiwa yìí o ẹni tó lóore jù òun làbúbákiri afdọ́lù ábìhìlú umma báàdà nàbí yìí ha ànàbí yìí sallallahu alaihi wasallam ẹni tó lóore jù nínú ìjọ wa yìí lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abubakar ni lẹ́yìn rẹ̀ ni Umar lẹ́yìn rẹ̀ ni Usman lẹ́yìn rẹ̀ ni Aliyu bọ́nà àbítọ́ bí wọ́n ṣe jẹ́ khalifa sí wọn àwọn àfáà níbẹ̀ náà ni wọ́n lóore sí lọ́dọ̀ Ọlọ́run àwọn méjì tó wá lóore jù nínú ìjọ Islam wa yìí nínú ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abu suraiha ó lóun rí ya lọ́dún iléyà kan wà mọ́ yùdọ̀ ìyáni àwọn méjèèjì ò tiẹ̀ pa ẹran wọn pa ẹran rárá wọ́n fi ni àwọn sàábé máa ń jẹ́ kéèyàn gbọ́ nǹkan mìíràn yìí ẹ máa gbọ́ o nínú àwọn sàábé pàtàkì ni abu masoud al al ó ní ẹjẹ́ sọ fún yín gbà mí wàhálà ìmí ìní pẹran léyà mo sì lówó lọ́wọ́ ìkẹ́ni pa mahafatan anyarọ́ jìrọ́ ní anahu hatmun alaji kọ́mọ̀dé páwọn aládùúgbò mi ó ti á rí i pé ọ̀ràn yẹn ni mo gbọ́dọ̀ máa pẹran ní kíni o ọdọọdún sóyà bí òye kọ́mọ̀dé pé wọ́n wà á rí wípé a ah, ọ̀ràn yẹn ni o a gbọ́dọ̀ máa pa ẹran lọ́dọọdún ó lóun ó lówó lọ́dọ̀ òun ò sì ní ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bíi sẹ́rà àwọn sàbí ọlọ́run bá ní kẹ́ wọn àwọn tí èbá sọ̀rọ̀ yàn wọn èfẹ́ kéèyàn sọ́dọ̀ ràn yàn torí ẹran léyà ẹlòmíì ọlọ yáwó pé òun ọ̀fẹ́ kọ́mọ òun ọdọmọ ọlọ́mọ òun ọ̀fẹ́ kíyàwó kan bẹ wọn léyà nípa nàbí pa ẹran kan ó ní eléyìí mo pa fúnra mi àtẹbí mi eléyìí mo pa fún àwọn tí ò ní lágbára àti pa ẹran léyà minal mùsùlùmí nínú àwọn mùsùlùmí ìwọ tó bá já sí pé nǹkan tiẹ̀ tó wá jẹ́ kó rí bákan fún gan kí lọ́ọ́ wàá sọ̀rọ̀ rẹ tó ń gbèsè sí nítorí ẹran léyà ṣùgbọ́n tá à ń sọ ni pé ká mọ̀ láhùn sàbẹ́ ló ń sọ̀rọ̀ Abu Mas'ud ó lóun ọ̀fẹ́ràn léyà lẹ̀ lọ́dún mi òun ò ní mọ̀ọ́mọ̀ pa wà í ní làmú òṣèrò wàláì kìí ṣe pé mo jẹ gbèsè kìí ṣe pé ń lówó lọ ó ní màkàáfà mo fi ń páyà á ń yàrá ọjì ìrọ ní anna wahatmon alajà káwọn neighbors ká máa rò pé àwọn ọdún ni aláàjì gbọ́dọ̀ máa pẹ̀lú ẹni máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn àwọn mìtọ̀ bá jẹ́ landlord yà ni pé ká máa sọ pé ẹnu ọ̀bẹ sílẹ̀ kò sí ti ń jẹ́ ẹnu ọ̀bẹ sílẹ̀ ní Islam o ẹ̀yin lẹ́mọ ẹnu ọ̀bẹ tó sílẹ̀ o kò sẹ́nu ọ̀bẹ sílẹ̀ nínú Islam ọdún tó ọ̀bà rẹ̀ ran pa ọ̀rẹ́ ran pa nu mo rántí nínú àwọn ọmọ ìyá wa kan tó jẹ́ òbí báyà bí ọdún mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn lẹ́yìn ọdún léyá báyìí bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà náà òun ni skul first term ọmọ ìyá wa rẹ̀ tí ò lè mọ̀ ni ọ wá pè mí gẹ́gẹ́ bíi pépò pàìtọ́ skul ó ní ustaz ẹ bá ń wọn ọmọ yín sọ̀rọ̀ o ni wọ́n ń sọ látijọ́ yìí o <laughs> ó ní ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ gba fóònù ẹ bá ń bá wọn sọ̀rọ̀ o mo wá rẹ́rìn kí ló ní ẹ̀yin náà rí pọ́sẹ̀ méjì lẹ́yìn iléyà ní sùkú ọ̀wọ́lé ẹ mọ̀ pé ń ra fún wọn ń ra school fún wọn ń ra yúnífọ́ọ̀mù fún wọn ń san apartment school fíìs owó tí ń san lórí àwọn ọmọ yìí owó tó lé ní one twenty ni tí n bá ti rẹran tó oṣù kan wọn ò fi gbélé tí wọn ò ní wá o <laughs> jẹ̀mọ́ sọ ọ́ dàbí kó fi owó ó ní n tó sì mi kí n tó tún rówó gbà sálárì mi lóṣù kí n tó tún lè rówó ó tún doṣù lo oṣù kan lé àbọ̀sẹ́ méjì o ó nítorí náà kò sásọ ọdún ìrìnàṣọ iléyá lọ́dún yìí kò sì fẹ́ràn ìwọ̀nba ń tọ́ wọlé sálárì yìí òun láti yanjú ń ta akọ́ máa ń yanjú tá a sa rẹ ẹ̀kọ́ ọmọ rẹ pàtàkì ṣùgbọ́n bá pé olówó pa tọba bá rò pé lọ́dún mi kan fi mọ̀ pé ah, tí n bá pa kì pé bọ́yá mo àbọ̀ràn èèyàn ni mo kẹ̀fẹ́ fi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọdún tó bá pa àwọn èèyàn fún wọn náà lẹ́ran ṣùgbọ́n ìtawà ń sọ òun ni kéèyàn wa máa fa àwọn sọ́lọ̀ eléyìí ò da tá a bá wọ ọ̀rọ̀ méjì táwọn onímọ̀ sọ náà ni pé ẹran

ọdún tí ọ̀bàrò rẹ̀ ran léyà ìwọ̀nba tán bá gbé fún yín ládùúgbò ẹ̀gẹ́ kelekele kẹ̀ẹ̀jẹ́ ń jọ́ kínní <laughs> jọ́ àti kéne o ìjọ́ kẹrin ọdún ọ̀yàwó ọba tán. kí n fi kún láàrin iná kí n tó bọ́ sínú mọ́sálà mi ìwọ tó bá já sí pé ìwọ tó bá já sí wípé máa gbọ́ àlàyé ọ̀rọ̀ lọ o ìwọ tó bá wá ṣẹlẹ̀ sí tó já sí wípé ọ̀rọ̀ tiyín ọ̀rọ̀ aṣọ léyà òun ni ọ̀rọ̀ kí la pé o ọ̀rọ̀ aṣọ léyà òun ni tọ̀dọ̀ ti yín ẹran léyà láti yanjú ìní ìsìn àwọn àáfàá lẹ́ran léyà gan èyí tó ẹ́pọ́ lọ́wọ́ bá àlékè ọlá tọ́pa àṣẹ rẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn àáfàá nírú ẹran léyà igan rèé ọ ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n jẹ́ kó yé wa wípé àní súnà ní ká pa ẹran léyà yìí wọ́n jẹ́ kó yẹ wá pé kí ni o súnà òun ni kò kí ń ṣe ọ̀ranyàn bóò ni wọ́n ó ṣe wá sọ aṣọ léyà tó wàá sọ di ọ̀ranyàn a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé fúnra wa kọ́lọ́run bá ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí lálàyé tá à ń ṣe lọ àlàyé tá à ń ṣe lọ náà ni pé nínú ọ̀rọ̀ méjì tí àwọn onímọ̀ sọ ọ̀rọ̀ méjì táwọn onímọ̀ sọ nípa hukumule odehia ìdájọ́ ẹran iléyà àwọn kan lọ́ràn yàn ni àwọn kan ní kíni o àwọn kan ní sunna ni ṣùgbọ́n èyí tó nílẹ̀ jù tí jumhurul ulama sálàfán wà kọlàfán nínú àwọn àfáà tí wọ́n ti lọ àti nínú àwọn àfáà àsìkò wa yìí ibi tí wọ́n dúró sí òun náà ni wípé pípa ẹran iléyà o sunna ni. àwọn tó sì ní ọ̀ranyàn náà ni àwọn náà fi májẹ̀mú kún wọ́n ní alálmọ́sírì alálmọ́sírì fẹ́ni tí nǹkan bá rọrùn fún ni o torí náà ká mọ̀ wá torí pé ọkọ rẹ̀ ò léyà pa àbáwá tá a jọmọ tá a ti ìwà pẹran làbà ní lọ làbà ní dúpẹ́ eléyìí ọ̀dà ká àti ìráàfẹ́ ẹ̀yọ kan tó wá fún ní báàbù sáúbìlì obìṣẹ́yà àrírí pé báàbù aṣọ léyà kí ni ìdájọ́ ẹ̀ sọ̀rọ̀ yàn àbí súnà àbí mùbá ẹ̀ lè ráàfẹ́ ẹ̀yọ kan tí ó wà fún ní báàbù. ìtàwọn àáfàá kẹ́ máa ń sọ àlàyé táwọn àáfàá máa ń ṣe fún wa lásán òun náà ni kí ni o ká wọ aṣọ tó bá dáa tá a bá ti lè wọ aṣọ tó dáa kò sí problem jàmọ́ sóyà bí òye tá a bá ti lè wọ aṣọ tó dáa tá a wọ̀ lọ sí eid pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run ó gba ìrun wa yóò gbà lọ́wọ́ wa ní ìjọsìn eléyìí ni kẹ́ ẹ jẹ́ kí àjọgbọ́ nínú ẹ̀sìn Islam tá a bá ti jọgbọ́rú eléyìí ọ̀pọ̀lọpọ̀ tí máa da lérú tó yà bí òye ní ìsìn tẹ́lẹ̀ mi àwọn sọ pé ọkọ mi dádì mi wọn ò ra aṣọ léyà fún mi gbogbo eléyò tó da fámìlì wa rú o ẹ̀yin tọ́lọ̀ ń bá bò láti rí ẹ mọ́ sàwọn síyàwó àtọmọ yín ẹ jẹ́ kínú wọn ó dùn ẹ ra aṣọ léyà fún wọn tọ́lọ̀ bá tún ní ẹ̀rọ ra bàtà ẹ ra bàtà léyà fún wọn àwọn ìyàwó yín ẹ ra hijab léyà fún wọn kódà tọ́lọ̀ bá tún bóyin láti wọ bẹ́ẹ̀ pé ìyàwó rẹ̀ ń lo nìkọ́ọ̀bù ra pàápàá ìjírà 1441, forty one yìí tó ṣe déédéé twenty twenty wàhálà covid nineteen ọwọ́ àǹtà kọ́lọ̀ kọ́ba ní ká coronavirus kó gbogbo ayé jama ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé ó ti crumble ẹjọ́ nítorí ọlọ́run ká má jẹ́ kọ́rọ̀ aṣọ iléyà kọ́ da fámìlì wa rú o ẹran iléyà la sọ̀dájọ́ yìí bó lẹ́sẹ̀ afàṣọ iléyà da fámìlì rú ẹ̀yin ọkọ tọ́lọ́ bá bò láti rí ẹ̀ra sọ ẹ̀ra bàtà fáwọn Family yín ẹ̀yin tọ́lọ́wọ̀n bá bò láti rí ẹ mọ́ torí ẹ̀ sọra yín di ẹni tẹ́ ẹ̀ wà ní lọ yídì tẹ́ mọ̀ bára yín jà ọlọ́run fún alágbòye nam mọ́sálà míì tá a tún wá bọ́ síbẹ̀ àwọn ẹran wo lọ wọlé yá àwọn àfáà ní mọ́ yùdọ́ àbìyí ẹran wo lọ wọlé yá tá a fi lè pa ilé yá àárín tá a dé ní ìsìn náà jẹ́mọ́ ẹ̀já gbàrin yìí àáfàá ní ẹran mẹ́rin oríṣìí ẹran mẹ́rin la fi lè paláyá iléyá nínú Islam lẹ́yìn ẹran mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ran míì mọ́ tá a tún lè fi pa iléyá àáfàá láwọn ẹran náà máa ń pè ní al-an'am àwọn ni bahimatul an'am àwọn ẹran ìmẹ́rin wá ni wọ́n tí wọ́n wọlé yá lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sẹ́ran míì tó wọlé yá nínú Islam. ìkọ̀ọ̀kanú àwọn ẹran yìí wọ́n wá nídàájọ́ jẹ̀mọ́ kódà mórí tí kan náà brazil ti bèrè question yẹn ní platform yìí ní ẹ̀ẹ̀kan tí màá dáhùn rẹ̀ nípa pé ṣé èèyàn mẹ́rin tí wọ́n lè dáwó kan ran kan mọ̀ ń bọ̀ wá bẹ́ ibẹ̀ ládé àyànjú ẹ̀. alákọ̀ọ́kọ́ tá a fi pa ẹran alákọ̀ọ́kọ́ tá a fi pa ràkúnmí ọwọ́léyá jẹ́mọ́ mo rò pé yàbí òye ràkúnmí ṣe kí ni o ọwọ́léyá gbogbo àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin tá a fẹ́ sọ yìí àti akọ àti abo ló wọléyá o èyí tó jẹ́ akọ akọ ràkúnmí ọwọ́léyá abo ràkúnmí ọwọ́léyá ẹran kanú báwọn ẹlẹ́kejì àlùbákọ́rọ̀ màálù hmm? màálù àbí àfáàrù màálù lákọ lábo àwọn àfáà lọ́wọ́léyá màálù akọ káwò màálù akọ ọwọ́léyá màálù abo náà ṣe kí ni ó wọléyá nínú Islam ó di méjì ẹlẹ́kẹta àbọ́ánù òun ni àgbò àtọmọ ìyá rẹ̀ àgùntàn àgbò àgùntàn àgbò. àgbò àgùntàn jama sóyà bí òye èyí náà wọlé yá akọni o aboni o ọwọlé yá ẹlẹ́kẹrin almaazu almaazu àáfàá ní ewúrẹ́ ewúrẹ́ àbí òbúkọ òbúkọ náà máa ń pe akọ òbúkọ dé òórùn dé pàápàá ẹni tó bá fi á ah, òbúkọ ìlà ìlà ìlà là ẹni tó bá mọ òbúkọ pàápàá òbúkọ òbílẹ̀ tí Yorùbá ti wá sẹ́yìn pé mòṣòro ní tàwọn ilẹ̀ Haúsá mòṣòro tí wọ́n ló máa ń ga mòṣòro Haúsá ó máa ń ṣe kí ni ó máa ń ga ṣe rí àwọn òbúkọ àbí mòṣòro ìbá àjákọ ìbá àjábo máàzù náà ni wọ́n ọwọ́lé yá so ó sì máa ń dùn dáadáa gan àáfàá lẹ́ranko mẹ́rin tó wọlé yá òun lélẹ́yìí àáfàá ní kódà àáfàá wa ibnul munzir àáfàá wa ibnul munzir hakal ijma fi zalik wọ́n gbà wá pé there is consensus of upright scholars on it àwọn àáfàá onímímọ̀ tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ẹnu wọn kò pé ẹran mẹ́rẹ̀ẹ̀rin ìwọlé yá ṣùgbọ́n àwọn ìyapa ẹnu wa ń bẹ lórí àwọn ẹranko kan sọ wọlé yá àbí ọ̀wọlé èyí tó nílẹ̀ ni pé ntọ́ bá ti yàtọ̀ sí mẹ́rẹ̀ẹ̀rin kò wọlé yá torá afẹ́ rínú àwọn àáfàá tí wọ́n ní pé ẹranko tó bá jẹ́ bíi màálù ní ogbó àbáwọn ẹranko bí ọ̀yà ní ogbó yẹn ọ̀yàwó ọ̀wà tó dè mọ́lẹ̀ tí <laughs> pa àbí ti pa ọ̀yà gbólẹ̀ ni pé ọ̀yà tí mo o ọ̀yà tí mo fẹ́ fún ní só ti yé ń sìn ọ̀yà yìí o ni màá ipa léyà lọ́tàn la sọ́yà ó dúró dé ọ̀dọ̀ tán la ni so àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ léyà gbogbo àwọn tó yàtọ̀ sí pẹ́pẹ́yẹ kọ̀wọ́ léyà tọ́kì tọ́kì ọ̀bá àga sẹ́fẹ̀ àwọn tọ́kì kan bẹ mo ti rí tọ́kì kan rí só ti yé ní ìsìn lógùnmọ̀ṣọ́ náà mo ti rí mo rántí níbi ẹ̀yin tẹ́ bá gbòmọ̀ṣọ́ ẹ̀ ti mọ ibi tí tọ́kì tí wọ́n ń sọ ìwọ àyìn ni mo ti rí tọ́kì mo rántí tí wọ́n bá pa tọ́kì yìí la ilaha illallah sóyà bí òye èèyàn gan mọ̀ wípé irú tọ́kì yìí o náà tí wọ́n bá parú tọ́kì yìí ẹran téèyàn ò rí ńbẹ̀ ẹran téèyàn ò rí lára tọ́kì ó lè fẹ́ ju ẹran téèyàn ò rí lára òbúkọ lọ o lè ju ẹran téèyàn ó rí lára kíni òbúkọ lọ tó ń ti bẹ́ẹ̀ tọ́kì yìí ò ṣe kíni o kọ̀ wọlé yá jẹ́mọ̀ tó ń ti bẹ́ẹ̀ tọ́kì kò ṣe kíni o kọ̀ wọlé yá a gbọ́dọ̀ gbọ́ ilé iye ìbá àjẹ tọ́kì tó ga kọ̀ wọlé yá chicken kọ̀ wọlé yá àwọn ẹranko ẹlẹ́sẹ̀ méjì kọ̀ wọlé yá gbogbo ẹranko tá a lọ wọlé yá yìí ẹlẹ́sẹ̀ mẹ́rin ni wọ́n èyí làwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin tó wọlé yá nínú Islam kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ jama tó bá wá rí bẹ́ẹ̀ kí wá ni mọ́jẹ̀mú tọrọ mọ́ àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin yìí kí ni mọ́jẹ̀mú tọrọ mọ́ àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin yìí àáfàá ní mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ nabda minal ibul walbakor fẹ́ẹ́ kámú látòrí ràkúnmí jàmọ́ ẹ̀jẹ̀ jẹ́ àgbọ̀ dáadáa o ràkúnmí tí yóò wọlé yá ràkúnmí eléyìí tọ́já sí wípé yóò wọ ilé yá nínú ṣẹ̀ríà Islam àwọn àáfàá àti sọ̀ǹtọ́ gbọ́dọ̀ wà lára rẹ̀ o irú ràkúnmí yìí sanatan wàdákàlà fi sáàlìsà fẹ́ẹ́ rí ẹran tó wọ ilé yá gan-an àwọn àáfàá ni wọ́n ń pe nǹkan kan ní mùsínà mùsínà ni pẹ́ran tó ti lọ́jọ́ lórí ọjọ́ orí ẹ̀ ti tó láti fi pa léyá àbí láti fi pa súná ọmọ ọjọ́ orí rẹ̀ ó ti tó láti fi pa léyá àbí láti fi pa súná ọmọ irú ẹran yìí òun lẹran tó wọlé yá ṣé ẹ wá rí mùsínà yìí ẹran tó já sí wípé ó ti wọlé yá yìí tó ti lọ́jọ́ lórí yìí tó bá jẹ́ pé ràkúnmí ni o àbí màálù yóò ti pọ́dún méjì yóò ti wá lé ó lè jẹ́ ọdún méjì àtijọ́ kan ó lè jẹ́ ọdún méjì àtòsù kan ṣùgbọ́n kò gbọ́dọ̀ less than two years èyí tó bá jẹ́ màálù ṣùgbọ́n tó bá jẹ́ ràkúnmí tó bá jẹ́ ràkúnmí tó bá jẹ́ ràkúnmí èyí tó nílẹ̀ ní ọ̀rọ̀ àwọn àáfàá ni pé kó ti wọ ọdún márùn-ún jàmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ dáadáa o ràkúnmí òun ó ti pọ́dún márùn-ún yóò ti fẹ́ máa wọ ọdún kẹfà lọ màálù yóò ti pọ́dún méjì yóò máa lọ ọdún kẹta ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé àgbò ni ọ̀rọ̀ méjì ló wà lórí àgbò jàmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ dáadáa mo ti yanjú ti màálù màálù gbọ́dọ̀ pọ́dún méjì ràkúnmí gbọ́dọ̀ pé ọdún márùn-ún ṣùgbọ́n àgbò tó rádi ìfì méjì lọ wáyé lórí ìsàgbò alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé àgbò la fẹ́ fi pa ẹran léyá ń tiẹ̀ àpò fi pa ẹran léyá ọ gbọ́dọ̀ ti pé ọdún kan jẹ́mọ́ dáadáa àgbò kan tí ọba pé kan ṣùgbọ́n a tún wá rí àdíìsì míì àgbò tó bá ti já sí pé sítátù aṣọ́ọ̀rù ó ti gbóṣù mẹ́fà ó ti wá ń lo oko oṣù keje fẹ́ni tí ó bá lágbára ọlọ́dún kan àṣé àgbò lẹ́ran tí ọjọ́ orí ẹ̀ kéré jù àbágùtàn lẹ́yìn rẹ̀ tẹ́ pa lè lo olóṣù mẹ́fà méje mẹ́jọ kò sẹ́ran míì mà tó tún wọlé yá tó less than ẹran kẹrin wá ní ewúrẹ́ mùsòrò àgbẹ̀ òbúkọ ó gbọ́dọ̀ wọ ọdún kan bó o láṣẹ máa dámọ̀ àwọn àǹfààní ò lè àwọ̀ àwọn tọ́já sí pé alùlẹ̀ kíbúrà àwọn tán tẹ́ pé fíìdì wọn nìyẹn àwọn kan bẹ́ẹ̀ náà àwọn tẹ́ pé tán bá ti fọwọ́ lé ẹran lẹ́yìn ìwọ̀n ní ẹran yìí ìpọ̀dún kan tán bá fi ọwọ́ lé níbi ikùn nìkan ìpọ̀dún kan tàbí bẹ́ẹ̀ kọ́ kọjá sí pé kábàrù sọ̀kọ́t kọjá sí pé àwọn tó wà trustworthy tó ráwọn ọlọ́jà máa ń pa irọ́ o la ilaha illallah àwọn tí wọ́n máa ń ta ọjà nínú ìlú yìí wọ́n máa ń pa bàbá ńlá rọ́ bá a bá rà àwọn tó jẹ́ pé focus àwọn tó jẹ́ pé trustworthy people business people tani àwa láì ẹran yìí ó ti lé lọ́dún kan ẹran yìí ó ti wọ́dún kan ewúrẹ́ ni àgbò ni màálù yìí ó ti wọ́dún méjì ràkúnmí yìí ó ti wọ́dún márùn-ún àáfàá nírú ètò bá rí báyìí kò sí ní tó burú ká gba kábàrù wọn a ti sọ ọ̀nà méjì tó nílẹ̀ jù tá a fi mọ́mọ́ bọ̀ yàtọ̀ ẹran ti pọ́dún kan sọ́pọ́dún méjì sọ́pọ́dún márùn àwọn tó jẹ́ pé wọ́n ní àríwòsòye tán bá ti rí ẹran àbá fọ́ ọkàn àbá fọ́ ọkàn bìkan láàrẹ̀ àbá fọ́ ọkọ̀ bí ọrùn rẹ̀ wọ́n ti máa ń tó tó iṣẹ́ tiwọn nìyẹn ní tán bá dẹ̀ sọ fún ọ correct ni authentic ni àgbàbẹ̀ àbáwọn ti ń ta tá a fọkàn tán wọn pé eléyìí olódodo èèyàn ni ntọ́ bá sọ fún wa náà kò sí nǹkan tó burú alégbà wọlé èyí làwọn ẹran tó wọlé yá àti ọjọ́ orí wọn mas'ala tún ó kọ̀rọ̀ mas'ala míì tó ń bẹ tá a sáré yanjú ní ìsìn kí ni mas'ala yẹn àáfàá ni pé màálù àti ràkúnmí yesterikan fi hukmi àáfàá ni wọ́n tún àwọn nídàájọ́ kan jàmọ́ ẹ̀jẹ̀ gbọ́ àrùn tí mo dé yìí o ewúrẹ́ àgbò èèyàn kan ní ọ̀pá wọn èèyàn kan èèyàn méjì ò lè dáwó kan ra ewúrẹ́ èèyàn mẹ́rin ò lè dáwó kan ra àgbò sẹ́yìn àgbò kan bẹ tán máa tà níbi two hundred thousand bíi one fifty thousand tí ó tóbi bíi rúdà nígbà àwọn àgbò tó máa ń pè ní èsè rúdà bíi àbíkínà máa ń pè àwọn àgbò tí máa ń tóbi àwọn àgbò ilẹ̀ haúsá yìí pé téèyàn bá pa ẹran rẹ̀ gan yìí ah, ní ni two fifty thousand ẹjẹ́ káwa márùn kádà fifty fifty thousand ká lọ ra àgbò ńlá èèyàn kan àgbò kan èèyàn kan àgùntàn kan èèyàn kan òbúkọ kan èèyàn kan ewúrẹ́ kan èèyàn kan mùsòrò kan ṣùgbọ́n tó bá jẹ́ ràkúnmí àbí màálù èèyàn méje wọ́n lè pa èèyàn méje wọ́n lè dáwọ́ jọ jàmọ́ èèyàn méje wọ́n lè ṣe kí ni o wọ́n lè dáwọ́ papọ̀ ẹ jẹ́ fún wa lápẹ̀rẹ̀ ní ìsìn àwa ẹjẹ́ àmọ́ dúpẹ́ nàìjíríà o ọlọ́run ṣe á lóore tọ́pọ̀ nàìjíríà o àwọn olórí dáadáa là ní o wàláhì ọlọ́run ṣe wá lóore àwọn ìlú míì gbogbo báwa ṣe ń rẹ́ran tá à ń réwúrẹ́ yìí ọlọ́run ṣe wá lóore tọ́pọ̀ jẹ̀mọ́ ewúrẹ́ pọ̀ lọ́dọ̀ wa ń bì àgbò pọ̀ lọ́dọ̀ wa màálù pọ̀ ràkúnmí ni ọ̀pọ̀ lọ́dọ̀ tiwa àwọn ìlú míì bẹ́ẹ̀ ló jẹ́ ràkúnmí wà lọ́dọ̀ tiwọn èèyàn kan èèyàn mélòó ní òróró ràkúnmí ràkúnmí oníwé half million bẹ́ẹ̀ làkúnmí oní three hundred thousand bẹ màálù tóun náà tó wọ́n tó báyìí ń bẹ Islam wá fún wa láàyè èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje ṣùgbọ́n ẹ má kọjá méje ẹ má kọjá mélòó ẹ má kọjá méje ẹ lè dáwó jọ ìyẹn gan tún lè jẹ́ kẹran iléyà ọ̀rọ̀rùn fún wa ẹjìn fún alápẹ̀rẹ̀ ní ìsìn a ní màálù tó bá ti wọ ọdún méjì ọwọ́ iléyà a lè rí màálù ọlọ́dún méjì tí ò ní ju one hundred and forty thousand naira lọ ẹ máa wò o tọ́dẹ̀ tóbi dáadáa màálù tí ò ju one hundred and forty thousand lọ àwa méje wá dá twenty twenty thousand twenty thousand ọ̀nà méje èlò lọ́jẹ́jẹ́ mọ́ one forty àwa pa màálù one forty adẹ̀kún kálukú gba tiẹ̀ lọ òun àtìyàwó ẹ̀ lọ jẹran léyà wàláyé ẹgbàá léyà lọ́dọ̀ ọlọ́run tó ní sánmà àtìlẹ́yìn ṣùgbọ́n téèyàn ẹyọ kan tó bá lọ ra ewúrẹ́ ó ewúrẹ́ twenty one thousand ó wá jẹ́ ewúrẹ́ olóṣù mọ́kànlá kò ní í gba aládé ẹran léyà lọ́dọ̀ ọlọ́run torí mọ́jẹ̀mú tó yẹ kó pé ò pèké ìpọ́dún kan so tá a bá rí màálù tó ti pọ́dún méjì ní ìsìn láwọn pàápàá àbí ràkúnmí la rí láwọn àlù tó jẹ́ pé ewúrẹ́ àgùntàn àgbò kọ̀pọ̀ ńbẹ̀ ràkúnmí lọ́pọ̀ lẹ wá dáwó lẹ pa ràkúnmí àbí màálù ẹ̀yìn méje ẹ̀ kílẹ̀ rí wa lórí eléyìí àáfàá ní àdìsí àáfàá wa jábìrù ọmọ abdullahi ni àdìsí àáfàá wa jábìr bọ́nà abdullah wal hadith mọ̀kọ́rọ̀jùn fi sọ́yí alimami muslim rahimahumullah imamu muslim gba àdìsí yẹn wá àáfàá wa abudawuda gbà wá imamu tirimizi gbà wá imamu ibnu maja gbà wá kí làáfàá wa jábìrù sọ ó ní nàhárùnà máa rasulillahi sallallahu alayhi wa sallam amali hudaybiya albudnata ansabua walbakọrọta ansabua ó lẹ́yìn èèyàn ẹ̀jẹ̀ ń sọ fún yín ni lọ́jọ́ ogun udaibiya treaty of udaibiya ẹ̀ ti ka itan yẹn èyí ọkọ ni tọ́pìkì wa lónìí so ti yá àbí òye lọ́jọ́ treaty of udaibiya lọ́dún yẹn o ni àwọn méje làwọn pa ràkúnmí kan fún léyà bákan náà pa màálù kan fún léyà jẹ́mọ́ wọ́n rò pé lẹ́yìn náà clear bí ò clear èèyàn méje ràkúnmí kan èèyàn méje màálù kan lọ́jọ́ ogun kíni o Hudaybiya ta ló gba eléyìí wá sàbí pàtàkì ni Jabir bọ́nà Abdullah kọ́lọ́n kó bá ń jẹun gbogbo àwọn sàbí ànábì sallallahu alaihi wa sallam eléyìí ọjẹ́ ẹ̀rí ó tún gbà mí ìwá o ṣùgbọ́n ẹ̀rí yẹn ti tó fún wa ànàbí lójú àpẹ̀lú ànàbí ni owó òṣèlẹ́yìn ànàbí o ànàbí gangan fún wa ní permission ni o àáfàá tún wàá mú mas'ala ní ìwà lábẹ́ ilé yìí mas'ala kí ni mas'ala ní ìtàn mú wa ni wípé ràkúnmí tún wá tún nípọn ju màálù lọ wọ́n ní tó bá wá di pé ìnira dé tán àbí ìnira ò tiẹ̀ dé èèyàn méje wọn lágbára kan pa ràkúnmí kan ṣẹ̀ríà tún yọ̀ǹda fún èèyàn mẹ́wàá jẹ́mọ̀ ten individuals wọ́n lè para kùnmí kan nù ṣẹ̀ríà pẹ̀láníyàn léyà wọ́n á dáwó jọ wọ́n rárá kùnmí wọ́n pa wọ́n kún kálukú ó gba tiẹ̀ kálukú ó sì máa kó lọ nù ilé àáfàá la gbọ́dọ̀ gbọ́ eléyìí náà yé ó sí àwọn sàbẹ̀ o kí lẹ́ẹ̀rí táwọn àáfàá lò jàmọ́ ẹ̀ gbọ́ dáadáa o òun ni ọ̀rọ̀ tí àáfàá wa Abdullahi ibn Abbas radiyallahu anhu tó gbà wá ó ní kúnnà máa rasulillahi sallallahu alaihi wasallam fi sáfàrin fàhádọ́rọ̀ àbẹ̀há ó láwà pẹ̀lú ànàbí kíkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá a lórí ìrìn àjò kan ó ní lórí ìrìn àjò yìí òun lọ́dún iléyá bá wọn ọdún iléyá bá dé fashtarakna filibakọ́rọ́tì sábọ́à wà fílíbà ìrì aṣara ó nígbà tó wá di pọ́dún iléyá bá wa a sì fẹ́ pẹran iléyá àwa méje àwa pa màálù àwa méje ishtarakna in partnership we did it in partnership àwa méje la kẹ́gbẹ́ tá a ṣètò màálù kan lẹ́ran léyà a wà pẹ̀lú ànàbí ẹ má gbàgbé o wọ́n wà pẹ̀lú ànàbí lórí ìrìn àjò ni tó túmọ̀ sí pé ó tọ́nu ṣẹ̀ríà ó ní wà fílíbà ìrì àṣàràtùn ṣùgbọ́n lórí ràkúnmí àwa mẹ́wàá òun la pa ràkúnmí eléyìí òun tó ní mọ́sálà míì tó yẹ ká gbọ́yé o lórí wípé èèyàn mẹ́wàá lè dáwó jọ tí wọ́n pa ràkúnmí nínú Islam ẹ jẹ́ ká tó yanjú abala míì àáfàá nígbà tá a ti yanjú wípé èèyàn méje èèyàn méje ó rọrùn kí wọ́n dáwó jọ kí wọ́n pa màálù èèyàn mẹ́wàá ṣẹ̀rí àfaramọ́ kọjá sí pé èèyàn mẹ́wàá àwọn ni wọ́n pa á Rakumi eléyìí wọn ṣẹlẹ̀ lójú ayé ànábì wa mọ́sán sálàm bihaza eléyìí fi hàn pé al-iblu láwù hukman àṣé ràkúnmí tiẹ̀ pé èèyàn kan lè dá ràkúnmí pa ìdájọ́ méjì ní èlò tó ní tiẹ̀ ìdájọ́ alákọ̀ọ́kọ́ èèyàn méje wọ́n lè pa ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì èèyàn mẹ́wàá ṣùgbọ́n màálù lẹ́yìn pé èèyàn kan lè dá èèyàn ò lè ju méje lọ nínú ṣẹ̀ríà lórí tó ní í ṣe pẹ̀lú màálù ọ̀dà àwọn ẹran tó wọlé ni ẹja tó bọ́ sí ni àwọn ẹran tá a wá lọ wọlé yìí àwọn àléébù kan lè fa kánmọ́tò wọlé yámọ́ o sàǹkì lọ́dọ̀ tí wọ́n ń lẹ Yorùbá ń bì táwọn àfáà bá ń ṣe wá àṣìgbà mi èèyàn ọmọ wa rẹ́rìn ṣùgbọ́n alhamdulillah pẹ̀lú pé tí kálukú bá tó ń ka tíà tá à ń kà díìsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọmọ yé wa àìsàn mẹ́rin péré ló lè fa kẹ́ran ọmọ wọlé yá o mo ti fetí ara mi gbọ́ rí tí àfáà kan ṣe lecture táàfà wa ń ṣàlàyé pé ẹran tí wọ́n bá tẹ̀ ní ọ̀dà kọ̀ wọlé yá ẹran tí kinní kan bá ṣẹlẹ̀ sí báyìí kọ̀ wọlé yá gbogbo orú àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ gbọ́yé kìí ṣe gbogbo orú àwọn ẹran yìí òun ni ọ̀wọ́ iléyá jàmọ́ sóyà àbí òye kò kì í ṣe gbogbo orú ẹran yìí òun ni ọ̀wọ́ iléyá o ká gbìyànjú ká gbọ́yé dáadáa ẹran kan wọ́n tẹ̀ lọ́dà ẹran tá castrate ẹran tí wọ́n ṣe kí ni o ẹran tí wọ́n castrate ọ̀wọ́léyà sóyà àbí òye ní ìsìn ìgbà míì wọ́n ní pé ẹran tó bá fẹ́ ń wo kọ̀ wọlé ìyẹn rò pé ẹran wo lọ́wọ́ ní ìsìn ọlọ́run hm? ẹran wo ó ti kú ẹ̀yin ọmọ ìyá àáfàá nípò ti wà nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi tánàbì ti ń sọ àlàyé fún wa nípa irú ẹran wo lọ́wọ́ èwo ni ọ̀wọ́ léyá ànábì sallallahu alayhi wa sallam ó ń sàlàyé nínú àdìsí albarrowu bọ́nà azim albarrowu àdìsí albarrowu yìí òun ló jẹ́ àmọ̀ páwọn ẹran kan wọlé yá anábì ní àrùbá àtọ̀n sallallahu alayhi wa alihi wa anábì ní sẹ́ẹ̀rí àwọn ìran ẹran mẹ́rin kan bẹ àwọn ìran ẹran mẹ́rin wọn wọlé yá albajinu awruha tọ́já sí wípé àwọn àǹfààní tá a bá ń sọ̀rọ̀ àlàáwòrán yìí só ti yé ní ìsìn ẹran tó ti fọ́jú ni ẹran tọ́já sí wípé kò fẹ́ẹ̀ ríran mọ́ kò fẹ́ẹ̀ kó balùbalù ní wò látara pé àìsàn bú ti kọlù ú gbogbo bí ojú ẹ̀rí bí ó ṣe máa wò kò fẹ́ẹ̀ ẹran bí ó ti fọ́jú irú ẹran yìí ẹ má jà á fi paléyà ẹlẹ́kejì nínú àwọn ẹran tí ò ya alimaribo alibajinu mọ́rọ̀dùá ẹran táàárẹ̀ burúkú ń ṣe táàárẹ̀ ti fojú hàn báyìí alibajinu mọ́rọ̀dùá àárẹ̀ ti ń ṣe ó ti fojú hàn pé ah, ẹran yìí ò lálàáfíà ẹran yìí ò ṣe kí ni o kò ní ti fi ojú hàn àáfàá nírú àìsàn tó bá wá ń ṣe ẹran tó ti di wípé ah, a rí i pé ẹran yìí ò lálàáfíà àárẹ̀ ń ṣe ẹran yìí àáfàá nírú ẹran tó bá jẹ́ pé àárẹ̀ ń ṣe ẹ̀rí pé ló máa ń fà tó yẹ pé táàrẹ̀ bá ń ṣe ẹran yóò wá yàgbẹ́ yàgbẹ́ yàgbẹ́ ìyẹn lè fa kí ẹran yẹn ti rù táwa náà rò pé sétan bá bùn wa nírú ẹran yìí gan sínú tiwa náà máa dùn inú tiwa náà ò lè dùn ẹ má firú ẹran yìí pa ẹran léyà fọlọ́n ọba àlékè ọlá ẹlẹ́kẹta bó sì wà nínú hadith al-arujah albayinu bilawa òun náà ni ẹran kan tọ́já sí wípé ẹsẹ̀ rẹ̀ ti kan ẹran tó kan lẹ́sẹ̀ làwọn àfọ̀ sọ pé ẹran amúkùn ó lè má jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ kan tán o ẹran tẹ́yìn náà rí pé ó ti kán lẹ́sẹ̀ tí ń ṣe tamúrégéètì gan tamúrégéètì tẹ́yìn náà rí pé ẹran yẹn ò lè dá dúró ẹran tó já sí pé ẹsẹ̀ rẹ̀ ti kán síwọ́n náà fẹ́ fún ọlọ́run lẹ́ran ẹlẹ́sẹ̀ kíkan ni irú ẹran tó já sí pé makusuratul arjuli ẹsẹ̀ rẹ̀ ti kán àwọn àáfàá nírú ẹran yìí kò wọlé ya anabi ló ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdìsí ni mò ń ká o àdìsí albarrowu bono azib sàbí tó gbà wá nìyẹn ìmáàmù nasaayi ìmáàmù ibnu maja àtàwọn míì ìmáàmù amadu gan wà ní àwọn àáfàá tó gbà wá so ẹlẹ́kẹta nu ẹran tí ò wọlé ya nù kí wàá lẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àlàrújà alahazila òun ni ẹran tó já sí wípé àwọn àáfàá ní ẹran yìí lámúkọ̀láha ẹran tí ò ní múdùnmúdùn kò ní bọ́gọ́ kò ní àwọn nǹkan asaralóore gbogbo ohun téèyàn lè sọ pé èèyàn fẹ́ jẹ lára ẹran ó ti ya gbogbo ẹ̀mọ́ ẹran tó já sí wípé kò ní múdùnmúdùn kankan láàmọ́ lè bá ẹran yìí ti weak àwọn àáfàá ló ti rẹ ẹran yìí gan tó jẹ́ pé ó ti rẹ̀ ẹ́ ká má máa fi wé ẹran burúkú báyìí ká má máa fi ṣe ọdún iléyà fọlọ́n àáfàá láwọn àléébù mẹ́rin tó wà ní àdìsí yẹn ẹ wá já sáré wo àwọn àléébù kéékèèké kan àáfàá ní ẹran tọ́já sí pé màkòtó átùlé udne audus omenihu jama ẹran tọ́já sí wípé nínú tá a ṣe àkíyèsí òun ni pẹ́ran yìí ó ti gé létí jẹ́mọ́ la ló ṣe ó gé létí ẹran tó bá gé ní etí nínú tá a gbọ́dọ̀ gbọ́yé ẹran tẹ́ran kan bá ti lè gé létí o ẹran tó gé létí yẹn ẹ mọ̀ sọ pé ẹ ti sílé yá o àwọn àfáà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àfáà ní orí bẹ́ẹ̀ ara àwọn onímọ̀ sẹ́ẹ̀dì mo mú àwọn eléyìí wá káwọ̀ ó lè mọ òdodo tó wà nù fíkì àfáà nílò ara àwọn onímọ̀ tán ní ẹran tó bá ti gé létí wọ́n ní kèé ṣe pé kọ̀wò lè yá ṣùgbọ́n tó kúrọ̀wù ni ó wà detested ó wà disliked makru kèé ṣe pé kọ̀wò lè yá ṣùgbọ́n láàdá ìwọ náà láàdá tó gé létí lọ́lọ́wọ́ fún wọn náà ṣé wọn náà fẹ́ gba láàdá tó gé létí ṣùgbọ́n tó jámọ̀ yanjú ẹ̀ circumstances lè sún èèyàn kan ògiri tó jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ bóyá lẹ́yà kújọ́ kan ní nǹkan kan bá gé ẹran létí ó sì lówó tèrà míì lọ́la irú ẹran ìwọlé yá ṣùgbọ́n kò dáa tó torí pàlẹ́ ebú ṣe kíni o ó ti wà níbẹ̀ sóyà bí òye èyàn ò jẹ́ kan ẹran tọ́já sí wípé gbogbo eyín ẹ̀ ti yọ tán jẹ́mọ́ gbogbo eyín ẹran yìí ló ti yọ kò léyìn àwọn àáfàá lọ́wọ́ lé yá ṣùgbọ́n rúládàá tiẹ̀ náà kẹ́lẹ́ dínkù ni màkòsórọ́tù kọ́rí ni ẹran tíwo rẹ̀ ti kán áójú omi àbí díẹ̀ nínú òwò lọ́kàn jàmọ́ iwe ẹran ọkàn bóyá gbogbo òwò ló fi jẹ́ pé láàrin gbogbo ẹ̀yin ọmọ ìyàtọ̀ ẹ máa ń fẹ́ràn kan kọ̀ dá o ẹ má jẹ́ àmọ́ fẹ́ràn kan o ọlọ́run ti ń bá ní parẹ́ ẹ má fẹ́ràn kan kọ̀ mu ẹ̀ ń àwọn ẹran ẹ̀ ń sáwọn ẹran ẹ gbogbo wa àwọn ìsìn a bá pé ẹ má fẹ́ràn kan táwọn èèyàn èèyàn mélòó ní ra ẹran léyàálẹ̀ bí ìgbà táwa wà nkeke kéke kọ́lọ́ foríjì gbogbo wa náà tá a máa ń fẹ́ràn kàn káàkiri bọ́mọ kan bá fẹ́ràn kàn ní ìsìtẹ́ ẹran bá kú <laughs> bàbá rẹ̀ ọ̀kan ra débi <laughs> débi gẹ́ lásìkò tó yẹ pé kálukú wá bí wá fagídí ra ẹran léyà ọmọ kan wá lọ kàn lẹ́ran wá kú ah! ọmọ yẹn ó àdá àyà ni lọ́dọ̀ torí náà ká máa fẹ́ràn àmú ṣùgbọ́n àbí díẹ̀ ọkàn bẹ̀ àwọn àáfàá ní kì í pé kò wọlé yá o hmm, òun náà wọlé yá ṣùgbọ́n akọni kò dáa tó ni àtàwọn àlébù kọ̀ọ̀kan tó bá rí báyìí kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá níta bá ti wá gbọ́ eléyìí ẹni tí ọ̀pọ̀ ẹran léyà wọn mo ti fẹ́ ràn dọ̀fọ́ ẹni tí ọ̀pọ̀ ẹran tó sùn dòlẹ̀ hijab àti àdìsí tí mo sọ lẹ́ẹ̀kan kọ́mọ́gé kọ́mọ́ fà wọn abíyá kọ́mọ́ gé èékánná ẹsẹ̀ kọ́mọ́ fà kọ́mọ́ tùrùn mú gbogbo orun tí ń bẹ láàrẹ àti èékánná kó fi í lẹ̀ eléyìí ló wà níbàámu pẹ̀lú sunnah anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìyẹn sì ni tí àwọn onímọ̀ tí wọ́n sọ ìgbà wo láàpẹ̀rẹ̀ lé yàgò tí àwọn bíi mọ́sálà méjì mẹ́ta ló kù so àwọn yòókù níjọ́ mi tọ́lọ́mọ lásìkò tuntun àsìkò tá a mọ̀ pẹ̀rẹ̀ lé yá òun làsìkò dùhà tábàdì pé ti yọ tó sì ti jẹ́ kó ti mú fòkóǹbi tó wà yóò tún wáá jẹ́ lẹ́yìn ìgbà tí màámù tí ti kírun tán àwọn àáfàá ní pé ìmáàmù tó bá jẹ́ màámù lù ú àbí màámù bí àwa bá ti kírun ìdì tán bá ti lè kírun tán àti free ká lọ máa pa ẹran iléyà wa ẹran iléyà lọ pa ṣáájú ìdì kọ pa ẹran lọ́dọ̀ ọlọ́run o nínú àdìsí àáfàá wa náà Malik anabiwa Muhammad sallallahu wa ànábì sọ pé mọ̀ndábà àkọ́bílà sọ́lá fàyínà mọ̀ndábà àlìnàfsì ẹ̀ ń bá lọ pẹran ṣáájú kí mọ̀mọ́ tó kírun ọ jẹ fúnra ẹ̀ òkè wà àbáàdà ń bá pa ẹran lẹ́yìn ìrun fàkọ́dí támọ̀ ní sùkùhù eléyìí òun lẹni tí ẹran léyà rẹ̀ pé o èyí òun lọ pa ẹran ń fẹ́ o wà àsọ́ọ́bà mùsùlùmí náà òun lẹni tó ṣe àwọn mùsùlùmí o àdìsí àti muslim òun ni tá a bá ti lè kírun tán báyìí àáfàá láti free láti pa ẹran léyà ẹni tí ó sì pa ẹran léyà èyí tó dáa jù lẹ́ni tó ní ẹran léyà tàbí wà kí ìlú ẹni tó bá kẹran léyà yẹn tọ̀ ẹ̀ńbàsì bá wa pẹ̀ran léyà ntọ́da ni ká fún lówó ọ̀yà rẹ̀ àáfàá lẹ́ran léyà yóò máa wá parí lọ́jọ́ kẹrin mo ti sọ pé ìyẹn ló rinlẹ̀ jù on the ten eleven twelve thirteen ọjọ́jọ́ mẹ́rin ìyẹn ni ń tó rinlẹ̀ jù ẹni tí ọba lówó pẹran ní bọ́ sí rówó kejì pa kò tó rówó ọjọ́ kẹta ó lè pa kẹrin ó lè pa ìyẹn ni ń tó rinlẹ̀ jù ní ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ pin ẹran wa kò tó pọ̀ wípé ẹran ọ̀rọ̀ táwọn àáfàá sọ lórí ẹ̀ pé rinlẹ̀ jù ká sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ Alaklu mínàlẹ̀ òde ṣìyà àwa tọ́lọ̀ ní arówó pẹran léyà ń káwa náà jẹ nǹkan wa ẹlẹ́ẹ̀kejì ká ṣe sàárà fáwọn tí ò rẹran léyà pa ẹlẹ́ẹ̀kẹta a lè fi pamọ́ ń bẹ̀ àwọn ọ̀rẹ́ wa tó bá ń wá àwọn fámìlì wa tó bá ń wá àwọn àlejò tí wọ́n bá ń wá ká máa fún wọn jẹ ànábì sallallahu alaihi wasallam kúlù mi ni à ẹ̀yin náà jẹ́ ń bẹ ẹran léyà yín kí láadé òtítọ́ burú wàá tẹ́ ìmọ̀ ẹ fáwọn èèyàn jẹ wàá dákìrú ẹ tún lè fi pamọ́ ń bẹ̀ so ṣùgbọ́n tó bá já sí pé àwọn èèyàn rẹ̀ ẹran pánú òlu bó ṣe lè yá ànábì sàṣàlám lọ́dún tí yàn mú èèyàn gbọ́dọ̀ fẹ́ ẹran léyà pamọ́ o ẹ hà ní òyìnbá àtàǹjọ́ náà ẹn tó bá sì ní fámìlì tó pọ̀ ó lè mọ̀ hàn kankan nu ẹran léyà o èèyàn níyàwó mẹ́rin ọlọ́mọ tatin ìyàwó mẹ́rin ọmọ tatin àáfà ẹ mọ̀ wulẹ̀ ẹran léyà yín ẹ jẹ́ ń bẹ̀ lónìí <laughs> tó bá tún la gan tẹ́ ẹ̀ bá tán pàmì ẹ̀yìn rẹ̀ ẹran jẹ mọ́ ẹ ń large family kò sì rówó pẹ̀ràn méjì mẹ́ta ìwọ̀nba tó bá pa ó lè ìwà àti fámìlì rẹ̀ náà ẹ máa ṣe kíni o ẹ máa rárá lọ gbádùn ẹran léyà abẹ́lọ́ ọlọ́run já sọdún léyà ayọ̀ o jẹ́ kí idul adaha jẹ́ kó bá wa láyé kó sì jẹ́ kó bá wa láàyè kó jẹ́ kárí ìyọ̀nù rẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim kádúró mẹ́yẹn subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh.